nígbà tí aago mọ́kànlá ti lù wá ń tẹ̀síwájú lórí ètò alfik fìdín pẹ̀lú ọ̀làdùnú bẹ̀lú. هو الله الذي لا إله إلا الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله واصحابه أجمعين آمين à ń kẹ́lì gbọ́wọ́ wọn pé àdìjọ ọkọ̀ ojúmọ́ abáríkà ojúmọ́ a kú àṣepọ̀ ọdún aláàjẹ káṣí ó pè ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní àlefíkù fìdíìmù ọ̀làdùnúbele lóko mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀jìnà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ẹ jẹ́ kí n sì tó máa kí pé a kú àṣepọ̀ ọdún aláàjẹ káṣí ó pè ìgbẹ́rẹ̀ tí màá kọ́ máa fi síde òun náà ni ìbéèrè tí oníbèrè béèrè wọ́n ní ṣé òfin ẹ̀sìn Islam gbà kó jẹ́ pé ẹni tó lọ ń kára pé kọ́mọ̀nù irun lórí tó parí tó wá rí ọ̀nà kan tó jẹ́ pé irun fi lè máa ṣe bẹ́ẹ̀ máa wá sí orí rẹ̀ tí irun fi máa wù wọ́n ní ṣé Islam wọn fara mọ́ kí n fi onítọ̀hún kọ́ máa rin irúfẹ́ ọ̀nà bẹ́ẹ̀ eléyìí ọjẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀kejì ona ni ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n ní nípa ọ̀rọ̀ sọ̀látùlù aid tó jẹ́ ìdílé adúyà náà ni èèyàn wá dé aid ìmáàmù wọn ti ṣe kábàrà méje àkọ́kọ́ wọn ti ṣe tán kó tó di pé èèyàn darapọ̀ mọ́ ṣé náà bá fi wá darapọ̀ ṣé tẹ̀gbírọ́tùlù ẹ̀rọ́mù alákọ̀ọ́kọ́ nìkan náà ní oṣù fi pé méje آه، اجيك بعد بعونا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم تقبل الله منا ومنكم آمين. صالح الأعمال آمين إبير لك كتابيري نعم nípa ẹni tí ó jẹ́ aláìnírun lórí. torí àlẹ́ pé ni pé ọkàn parí. lábẹ́ gbogbo orí rẹ̀ kò sí irun bẹ́ẹ̀. Hmm. ǹjẹ́ tó bá ní ọ̀nà kan tó lè máa rìn wọ́n fi lè tọ́jú rẹ̀ tí irun ó fi máa hù lórí tó ṣe pé irun òwú ń bẹ̀rùn. sọ ó takò fún ọlọ́run àbí ọ̀takò kò takò rárá. Hmm. lópin ìgbà tó bá pé níta fẹ́ lò láti múrun máa hù lórí rẹ̀ tí ò nírun kò sí kanú rẹ̀ tọ́jú tọ́jú ìwọ̀. Hmm. tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà mẹ́. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ o. tó bá ń já pápárí ní kọ́ hmm. tí irun hù yíká orí rẹ̀ yàtọ̀ sáàrin orí wá síwájú. sétò hmm. náà máa ń ní nǹkan kan tó lè ṣe sí tí irun fi hù gbogbo ẹ̀ sóòna àbúrú kó burú lópin ìgbà tó bá pé ń tán lò sí kìí ṣe ń tó lòdì sófin ọlọ́run kìí ṣe ń tó lọ́wọ́ fẹ́ lẹ́dàá tó ṣe léwọ̀ kò sí wàhálà mẹ́ ọlọ́ni tó bá dé ní ọjọ́ ọdún níbi táwọn ti ń ṣe sọ̀láàtùl Eid ọ̀hún àgbà pé ìmáàmù ti sọ Allahu Akbar méje tá a máa ṣe nu rákà alákọ̀ọ́kọ́ kó tó di páwọn dé. Allahu Akbar ẹ̀yọ kan tí í ṣe takbiratul ihram téèyàn fi bẹ̀rẹ̀ sọ̀láàtì lòun ó ṣe ni tí ó fi máa bá sọ̀láàtì lọ àbí yóò ṣe tiẹ̀ náà yóò pé méje pérépéré tó bá dé ní ìgbà tí ìmáàmù ti ṣe Allahu Akbar méjèèjì yẹn tó ti dánu lé pé ń ka kí ó hmm. Allahu Akbar ẹyọ kan tó bá ti ṣeun náà ti tó kò bùkátà láti ṣe tiẹ̀ náà kò pé méje hmm. kódà tó bá ṣe pé ìmáàmù ọba gbàgbé fi àwọn Allahu Akbar tó já lékún yẹn sílẹ̀ hmm. kò sí nǹkan kan tó ṣe sọ láti rẹ̀ á ń bọ̀sibọ́sí pé ẹnìkan á sọ pé kó forí kanlẹ̀ kó tó sálámà nítorí àdínkù òfin ọlọ́run sọ pé kò ní forí kàkà kalẹ̀. tó bá sì máa mọ̀ mọ́mọ́ àwọn aláwọ̀ àpò tó jẹ́ àlékún yẹn wá kò tún sí ní tó ṣe sọ láti rẹ̀. Hmm. yàtọ̀ sí dúnra rẹ̀ ńlá da títẹ̀lé súnà nàbà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ná ìjẹba. tó jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú lórí ètò ẹ lóòkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakati orúkọ yín yọjú pé bá a gbóhùn sókè o. ahmed láti ọ̀dàgbò. à ń bọ̀ yín ìbéèrè yín. bẹ́ẹ̀ máa ọmọdé yẹn ní ẹran tó ibi tó wà sí ọ̀dà àwọn ọlọ́tí ni. kí lẹ́ sọ wọ́n ní ìlànà ọmọ ẹ̀rí ẹran jọ ibi tó wá ti ọ̀dà àwọn ta ọtí ni tó búkọ̀ fún ẹ̀rọ ẹ̀rọ yẹn padà àbí kí ẹ̀rọ jẹ. nígbà tí èso ti ni wọ́n tà fún ṣé bẹ́ẹ̀ ran ni wọ́n ràn tí wọ́n sọ ibìkan pàtó fún pé kò ti lọ rà wá èyí sì ṣe pé hmm. wọ́n fọtí sẹ́ran ìwo ló so mọ́ra wọn nù méjèèjì. wọn ò sì rẹran ẹlẹ́dẹ̀ fún ọ dípò ẹran màálù àbí tákùtà hmm. kò sí wàhálà bá ti jọ mi èèyàn fọmọ ibi báyìí ni o ti lọ ra nǹkan hmm. wa wọn jẹ jẹ. aleykum. aleykum salaam wa rahmatulah ní ọdún pé o. orúkọ mi ni àtìlẹ́ ti ìbéèrè ìbéèrè mi ni wípé ẹni tí ó fẹ́ pa àgbò hmm. ní ó pa ó pe alápàtà àbí alápàtà tó bá pa tó ń bẹ̀rẹ̀ ní tó ní ìdárúkọ àwọn àníyàn tó máa ń dá ìsinmi àti alápàtà ní ìbàjẹ́. Hmm. alhamdulilayi àkọ́kọ́ gbogbo ẹni tí wàá ti pa ara léyà kẹ́ bó ṣe jẹ́ pé òfin ọlọ́run ọba ó dá lórí pé ẹni tí ò tí pa náà títí divan ṣe ń sọ̀rọ̀ yìí ó lè pa lónìí kó di Mm-hmm. torí pé òní ni ọjọ́ kan yìí mm-hmm. òní ni ọjọ́ kẹta nínú ayyamu tashriq. òfin ọlọ́run sì dá lórí pé a lè pẹ́ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún mm. ìyẹn ni pé títí tí tán. Mm. ẹni tí ọba pẹ̀ràn lé àwọn kọ́ fọ ara rẹ̀ pa pa nítorí sábàbí kan àbómi kò ẹ wá ní sẹ́ni tí ó pa òun òun yóò ṣe bísímìlá ọ̀làwà pa bẹ́ẹ̀ náà tí ọba ṣe àní jẹ. Hmm. ṣé wàá sọ pé ẹran lé alágbájá ni bẹ́ẹ̀ ni yóò sọ hmm. torí pé táyìn náà bá pa fúnra yẹn sọ bẹ́ẹ̀ báwo wà lẹ́ni tẹ́ ẹ bẹ̀ hmm. tó ń bá lọ pákó lónìí ńkọ́. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ibi ọtí ń pè é àfihàn ìṣòro sọ̀rọ̀ láti ìṣoko. láti. ìṣoko. ìbéèrè yín. àjọ orúkọ. náà. orúkọ kan ló máa ń dájà mhm. ní láàrin ara méjì. tó bá ní ìfowópamọ́ correct pronunciation lórí ẹ̀. nínú mohammed awal or abdul awal èyí ni correct wọn sọ. abdul awal ni kò sí ní jẹ́ mohammed awal. Hmm. Hello. Hello, salaam alaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n kọ́ ní ọdún pé. Ó wọ̀ mí ní Yusuf Ládọ́ta bẹ̀rẹ̀ mi. Ìbéèrè mi. Ìbéèrè mi nípa ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ Dr. Lẹ́kan yẹn. Pẹ̀lú bí wọ́n ṣe dáhùn rẹ̀ lọ́dọ̀ tèmi mo rò pé ìbéèrè àmì ìdáhùn yẹn kò kún tó. Ah. Nípa wípé ṣé ẹni bá pa lórí pé o lè lo nǹkan míì láti fi kún láti fi ṣe dírun eré tó kù. tí ọba ti kún tó ẹ fi yòókù kún ẹ lórúkọ yín o. orúkọ mi ni abdulai láti sàlẹ̀ àpò. à ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ tó sí ìwà fún ìgbọ́lọ̀ ìjẹ́lẹ̀ wà bóyá. bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láàbí. ẹ̀ ń bí sẹ́wà fún ìgbọ́lọ̀ ìjẹ́lẹ̀ wà bóyá alhamdulilayi àti sàlàyé lẹ́yìn náà dánilẹ́kọ̀ọ́ bíi wákàtí méjì ẹ̀rọ béèrè lọ́dọ̀ àwọn tí ń tà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nù tí a fi ń pè wọlé sórí ètò ẹ lórúkọ ń lọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ ń yọjú ń pè dr babalọlá dìgbò láti yola. láti. yọlá yola ìbéèrè yìí. na ìbéèrè mi ni kí àwọn ṣètò ìjọba ìjọba. àmín. na ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé kí ni islam sọ nípa surrogacy. nípa. surrogacy surrogacy bóyá ọkọ àti ìyàwó ó wá jẹ́ pé ìyàwó ikú ẹ̀ ò lè dá ọmọ gbé wọ́n wá pa nǹkan ọkùnrin méjèèjì àtòbìnrin pọ̀ wọ́n wá fi sínú obìnrin mìíràn ìbéèrè mi alákọ̀ọ́kọ́ nìyẹn. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì tí èèyàn bá ń ṣiṣẹ́ ní university àti other research institute hmm. tó wá jẹ́ pé èèyàn ní bùkátà láti gba research grant látọ̀dọ̀ bóyá World Bank àti àwọn other banks lẹ́yìn Africa Development Bank àti pé bóyá scholarship láti ọ̀dọ̀ àwọn you know, uh, eh, bíi World Bank àti gbogbo kìíní wọ̀nyí kí ni Islam sọ nípa rẹ̀ ìbéèrè mi méjèèjì náà. alhamdulilayi ọ̀pọ̀ ni pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá dáhùn èèyàn pé á rí nínú ẹni tí ó bímọ ọlọ́run ẹlẹ́dàá sì máa fẹ́ ni tó bá fẹ́ a máa fún ní abo nìkan bíi tẹ wá wò àfúnni bí tó bá sì a wọn pọ̀ fún ẹni tó bá fẹ́ yóò bí abo ó sì máa ń tó bá fẹ́ ní àgàn eléyìí nǹkan tó ṣe pé kò ṣe yí padà ni ṣaláì yé nǹkan bẹ́ẹ̀ títí láéláé nínú ìgbésí ayé ọmọ èèyàn nínú àwọn èèyàn ẹni tó ó lágbára ó sì lè di ọmọ tí omi ọkùnrin tó bá pẹ̀lú ẹ̀ tí ó sì lè dá oyún yẹn gbé nínú rẹ̀ ọgbẹ́ nínú wọn ẹni tó ṣe pé nǹkan kan sẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó ní ọkùnrin tó bá dàpọ̀ mọ́ nínú tiẹ̀ kò lè dóyún níkùn tiẹ̀ tí bàbá ṣe wọ ọba ló máa ń ṣẹ̀dá àwọn ẹrú rẹ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam láyè ìsìn wọ́n ṣèwádìí púpọ̀ lórí oríṣiríṣi ọ̀nà tó máa ń gbé irú nǹkan yìí gbà. ọ̀kan nínú àwọn oríṣiríṣi ọ̀nà yẹn lè fi ṣàpèjúwe ìbéèrè yín. ẹni tí wọ́n mú ẹyin nínú obìnrin wọ́n dà pọ̀ mọ́ àtọ̀ ọkùnrin kò bá àjọkọ rẹ̀ bá jẹ́ àwọn aláìlẹ́sìn kò ẹni ẹlẹ́ni wọ́n á bá gbé sínú obìnrin míì kó wọn bá wọn bí oyún yẹn kó bá wọn rò ó kó sì bá wọn bí i. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọn ní kò tọ́ hmm. nítorí pé ńgbà tí ó bá gba ẹyin nínú obìnrin kan kódà kó ṣe pọ́kọ rẹ̀ náà ni wọ́n dà pọ̀ mọ́ àtọ̀ rẹ̀ tó wá sí iye ìgbà kan lábẹ́ physics kó tó di kí wọ́n gbé sínú obìnrin tí wọ́n fẹ́ gbé sínú rẹ̀ tí ó bá wọn rò ó tàlámà pè níyà sálámà pè níyà irú ọmọ bẹ́ẹ̀ ṣé jíjáde tẹ̀yìn jáde lára ìyá wa ó nìkan ló sọ ìyá wa di ìyá ni àbí rúrù tó ru oyún wa tó bí wa hmm. èrò òdì pé ọmọ lúpọ̀ ní wọ́ọ̀dù wàhálà ọmọ ṣẹlẹ̀ a sì mọ̀ pé eléyìí ó ti bí ọ̀pọ̀lọpọ̀ yẹn panyánu sí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé hmm. ìsìláàmù sì fẹ́ dínà gbogbo òru rẹ̀ ẹ̀rí islam ó fi yé wa ó ní gbogbo ẹnikẹ́ni tó bá bí wa ní pípí gidi ní obìnrin ìyá wa ni ìyá wa ó sì ní ìwọ̀ lórí wa ilé ìtòsípa gbọ́dọ̀ pé fún un nítorí pé hamalathu ummuhu kurha wa wada'athu kurha ìyá rẹ̀ ó ru oyún rẹ̀ pẹ̀lú ìpọ́njú ó sì tún bí pẹ̀lú ìpọ́njú. لا الله عزيز هيك فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب قم يهو راكنا تتا أدى لا تروني تسيتي ومن تجادي ومن جادي لا يعني إبارة بارادي وكاسي من جادي لا يعني ميجيجي تبيني láàrin ọyàn méjèèjì ọkùnrin láti bàràbàrà dì omi yìí lọ́lọ́run fi ṣẹ̀dé èèyàn tómi ní ká wọ́n wò ká fi pọmọ ní ọmọ ẹ̀yà rẹ̀ tó lẹ́yìn tọ́lọ́run fi dá ni àbí rúru oyún tí ìyá ru oyún tọ́lọ́run bá sọ pé ìyá rẹ̀ ru oyún rẹ̀ pẹ̀lú ìpọ́njú ó tún bí pẹ̀lú ìpọ́njú. Hmm. so kí gbogbo oró eléyìí kọ́ mọ́ bá a máa ṣẹlẹ̀ islam dínà rẹ̀. Hmm. ẹyọ kan ẹni islam sọ ipò lè ṣeé ṣe ká gbà wọlé nínú oríṣi ọ̀nà mẹ́sàn-án tí wọ́n máa gbà ṣe nǹkan yìí láyè sí. Hmm. ó náà ní pé wọ́n pé ara ọkùnrin tó jẹ́ ọkọ fóbìnrin yẹn làtọ̀ ti wá hmm. ara ìyàwó rẹ̀ iná ìlẹ́yìn ti jáde wọ́n wá da àtọ̀ àtẹ̀yìn yìí papọ̀ wọ́n á gbé sábẹ́ àmójútó ìmọ̀ físíkì kan débì kan hmm. táwọn nǹkan yẹn ti papọ̀ mọ́ra wọn ó ti ń di nǹkan kan náà ó ti lè fẹ́ dọ́mọ́ wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ dá padà sínú obìnrin tó lẹ́yìn yẹn tó mí sì jẹ́ tọkọ rẹ̀ tẹ́yìn jẹ́ tiẹ̀ hmm. tó bá dá padà sínú rẹ̀ so ìgbà náà òun yẹn wà máa dàgbà nítorí pé wọ́n fura mọ̀ pé ọkọ tí máa ń bárò obìnrin yẹn lò ó mi yẹn lọ tààràtà síbi tó yẹ kọ́ lọ hmm. tí ó fi lọ pàdé pẹ̀lú ẹyin tìyàwó hmm. so torí ẹ̀ ni wọ́n ṣe ṣe tí wọ́n ṣe wọn Islam tí wọ́n sọ wípé ńṣe lòun náà tọ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú nínú àwọn májẹ̀mú yẹn òun náà ní kó jẹ́ pé omi tí nítorí pé wọ́n máa ń gbé omi yẹn náà pamọ́ gẹ́gẹ́ bá a ṣe ní báńkì ẹ̀jẹ̀ hmm. iná ni wọ́n tún ní báńkì fún àtọ̀ hmm. báwo ni ẹ̀sẹ̀ ní di pé àtọ̀ ẹnìkan di tẹlómìn hmm. ẹlẹ́ẹ̀kejì òun náà tún ní wípé irú obìnrin yẹn tí wọ́n gbogbo ẹ̀ padà sínú rẹ̀ ọ̀nà wo láà padà dá padà sínú rẹ̀ tí ò ní nígbà tẹ bá tẹ̀síwájú tẹ fẹ̀dí rẹ lẹ̀ tí gbogbo ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tí wọ́n wò di tiẹ̀ tí wọ́n ń gbé sínú nítorí kíni torí pa kàfẹ́ bímá islam ọ̀faramárọ́ hmm. so dábàá ti lè sọ́ra fún gbogbo orú eléyìí ìgbà náà lẹ́yọ̀ kàńtọ́ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ hmm. wọ́n ní táwọn bá ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga àbí ibi tí wọ́n ti máa ń ṣèwádìí ìjìnlẹ̀ tó sì jẹ́ pé ìwádìí àwọn àwọn bùkátà ìkúnnilápá ìrànilọ́wọ́ lórí àti lè gbé àwọn nǹkan kan jáde látàrí ìwádìí wọ̀nyẹn. tó hmm. táwọn sì láǹfààní láti wá ìrànlọ́wọ́ rú rẹ̀ lọ́dọ̀ báńkì àgbáyé àbáwọn ilé ìfowópamọ́ mi ṣé Islam fara mọ́ irú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ tí èèyàn bá tọrọ rẹ̀ àbí ò fara mọ́ kò lè fara mọ́ kẹ́ wá ìrànlọ́wọ́ níbi tó ti jẹ́ pé owó haramu náà lè fẹ́ gbà Hmm. torí pé gbogbo owó tèlé bá ti wọ ọbẹ̀ owó haramu hmm. so ẹ wá ìrànlọ́wọ́ yẹn gba bòmí ẹ lè tọrọ lọ́dọ̀ ìjọba níta mà ní nàìjíríà ń bí ọ̀nà ní ministry of science and technology tó bá pé research yín bá ní í ṣe pẹ̀lú bí science and technology a mọ̀ pé ìjọba ó ní ìkúnpá kan tó máa ń ṣe fáwọn researchers nípa tó bá jẹ science and technology lópin ìgbà tó bá pé nǹkan tẹ́yìn ń ṣe research ń parẹ́ yẹn ó ṣe prove ó sì ní àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé tó ṣe fi dá náà lójú pé ẹ̀ ṣàwádà hmm. so àmọ́ àwọn ẹni tán rírú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ gbà lọ́dọ̀ federal government so ẹ nídìí láti lọ báńkì kan tẹ́ wà lọ́mọ gbowó hmm. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ní ìgbẹ́jì ń pè. láti ní ìdí ìbéèrè yín. ìbéèrè mi ní pé ká tó pé ìmọ̀ọ́mù lọ ó ó wá ó wá ìgbà tó wá jẹ́ gbogbo ìbàdí ó wà fi kàmílí san ṣé ó tọ́jú ó sọ̀nà láti fi bàdí san kàbùlí ni àbí bàdí yan kàbùlí ni ó sọ̀nà láti fi san bàdí lábẹ́ òfin ọlọ́run pápá jùlọ lábẹ́ àgbọ́yé tó wà ní madhabu ti imam malik ètò jẹ́ pé báyà náà ní ẹ̀ka àbínlẹ̀ gbọ́yé tí wọ́n fi sọ kọ̀bílẹ̀ àti bàdí lọ́dọ̀ tiwọn wọ́n ní ṣàfikún nínú sọ́lá àforí kanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà ọ̀nà ń pè ń bàdí hmm. tá a bá sàdínkù nínú sọ̀lá àforí kanlẹ̀ ká tó sálámà ọ̀nà ń pè ní kọ̀bìlì wọ́n á ní tẹ́yìn bá jẹ gbèsè bàdí ọwọ́ àfi kọ̀bìlì ó fi san látàrí ìgbàgbé lọ́dọ̀ mọ́dàbí Imam Malik náà kò sí tó burú ń bẹ̀ wọ́n nítorí pé sẹ́wọ̀n pé gbàgbé ń ló bí tẹ́ fífẹ́ ṣe bàdí hmm. ìgbàgbé tí wọ́n á ẹ fi ń fi kọ̀bùlì sábàdí hmm. kò sí ìtanràn fún rúgbàgbé ti parí ìmọ̀ hmm. ó ti parí ó ti parí nànú. Hmm. pàápàá jùlọ ìforíkalẹ̀ eléyìí tí máa wáyé ká tó sálámà tí à ń pè ní kọ̀bùlì hùn nínú òfin ó lágbára ju ìforíkalẹ̀ tí máa ń wáyé lẹ́yìn sí sálámà lọ tẹ́ ń pè ní bàdì. nítorí pé eléyìí tí máa wáyé ká tó sálámà yẹn wọ́n ń pè ní jabron lennox nǹkan tó ṣe pé a máa fi ń di àdínkù àléébù àti ayẹ tó bá wọnú sọ láti lọ. Hmm. ṣùgbọ́n èyí tí máa ń wá lẹ́yìn sí sálámà yẹn wọ́n ń pè ní targhimu lish-shaytan ìfimọ́ àṣetán ìgbolẹ̀ ni hmm. pé ọ̀fẹ́ bá mi sọ láti jẹ́ òtó bẹ́ẹ̀. Hmm. so ṣùgbọ́n tí àkọ́kọ́ yẹn ti máa ń síwájú sálámà èèyàn fi ń di ibi tá a yẹ àdínkù àti àbùkù ti fẹ́ wọnú sọ láti ní ó lágbájú ti ẹ̀yìn sí sálámà lọ ó gbé e bẹ́ẹ̀ ni ẹni tó bá fi bàdí tó fi dí kọ̀bìlì kò sí tó burú mbẹ̀ torí kò hmm. sí bó ṣe fẹ́ sí. Hmm. ká sì má gbàgbé pé lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah hmm. ó ní gbogbo àṣìṣe tó bá ti wọnú sọ̀láàtì látàrí àfikún àbádínkù ká sálámà náà láàmú àforí ẹni kí kọ̀bìlì nìkan ló wà tó wọn. lọ́dọ̀ Abu Hanifa ó ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yìn sí sálámà ni bàdí nìkan ni gbogbo tiwọn kò sí wàhálà Hmm. tó bá fi kọ̀bìlì san bàdí àbò fi bàdí san kọ̀bìlì kò sí wàhálà. hello. salaamu aleykum. aleykum salaam ó kọ ní o. orúkọ mi ni abdulhamanu abdulayi láti ìfọlá. ìbéèrè yín. ìbéèrè yìí ni aláwọ̀kọ́ àyè pé àwọn aṣáájú àlẹ́ wa ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wa fẹ́ kú àwa di ẹ̀rọ àwọn alẹ́ ti pé síbílà la fẹ́ jí sí tí a ti dú ẹ̀rọ yẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nínú ọlọ́run sọ pé àwọn tí mo tẹ́lẹ̀ bá kú tí ó ti lọ tí ó sì ju tí ó sì ta fáwọn èèyàn jẹ sàlámù àlékún. ẹ wọn ní tí ẹran bá fẹ́ kú tí wọn ò dùn tí wọn wàá ta fáwọn èèyàn jẹ. Hm. àkọ́ ni pé ẹran tẹ́lẹ̀ lọ rà tó wá ń ṣèṣe pọ̀ ń fẹ́ kú hm. ẹ ju ẹ̀kọ́jú rẹ̀ sálùkìbìlà hm. ìkọ́jú rẹ̀ sálùkìbìlà àti ẹ̀kọ́jú rẹ̀ sálùkìbìlà kò pé ká má kò sì pé ká jẹ dídarúkọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ń lọ pàtàkì hmm. àti ká tún dojú rẹ̀ kọ alùkébílà tá a bá gbàgbé láti dojú rẹ̀ kọ alùkébílà tá a bá ti dárúkọ ọlọ́run kò sí wàhálà ń bẹ. Hmm. ṣùgbọ́n kèèsì ẹ̀yìn ọ̀sọ̀pọ̀ bọ̀bẹ̀ hmm. bó ló ṣe bọ̀bẹ̀ ìgbà míì ọ̀bẹ lọ́ba ṣíṣe kó lọ bọ̀bẹ̀ torí pé ó ti ń kọ̀ka kú lọ́nà tó pé bẹ́ẹ̀ du náà yóò kú ṣe lẹ́yìn bá yẹ bá du òkú ń bètè lásán ni. àwọn ènìyàn yóò yí ọkàn lè yè ní nǹkan tó ṣe kó ti nípa lára hmm. so irú rẹ̀ ní tẹ́ ẹ bá dú òun lọ bọ̀bẹ̀ hmm. àmọ́tà àkọ́kọ́ nǹkan bẹ́ẹ̀ lọ́ bá òun àgbọ̀dọ̀ hmm. jẹ́ lábẹ́ òfin ọlọ́ wọ́n ní tó bá pé abára wọn kan ti ń gbẹ́ran bọ̀ láti ìrìn àjò bẹ́ẹ̀ tí wọ́n gbé kọ́ ara mọ́tò wọn pé ńgbà tó fẹ́ kú làwọn pa á tí wọ́n máa wá kà fáwọn èèyàn wọ́n bùkátà wádìí nítorí tí ò bá síbẹ̀rù ọlọ́run ẹran ti lè kú gan-an tẹ́kọ̀ wọn kàn gbé ọ̀bẹ gba ọrùn rẹ̀ ni lọ́nà tó ti pẹ́ ni tí òun ọ̀bá mọ̀ òun rò pé ọbọ̀bẹ ni hmm. kò sí bọ́bẹ ọbẹ̀ lọ́ba <laughs> torí de lẹ́yìn ọlọ́mọdé àjẹjẹkújẹ sẹ́sìn mọ́ pé yorùbá generally afẹ́ràn fà hmm. fẹ́ràn kí nǹkan yọ̀pọ̀ kan ságbe fún wa lọ́fẹ̀ẹ́ hmm so ẹ wà pé gbogbo olú rẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ fún wọn gan yóò máa yín mú ni pé kí ni ẹ̀dá pẹ́ bá ń gbé. mi ò jẹ o mi ò jẹ bàbá jára àmú gan ọlọ́ àláforíjì ni. <laughs> ọlọ́run fẹ́ ti àjẹjẹ tó jẹ. àmín. wàhálẹ́gùn sàlámù rahmatulahi wàràkà àti orúkọ ìgbẹ́ tí ń pè o. na àdàlàgbà kìlọ̀ sọ̀rọ̀ láti Abu Dhabi. ní United Arab Emirates ìbéèrè yín yà uh, adúpẹ́ lọ́wọ́ ṣéèkì wa kọ́lọ́ ní kan fún mi lórí ti dáadáa. one kọ́sítọ̀ tí mo fẹ́ bi ṣéèkì lórí owó pín sí ọ̀nà méjì àbí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní wípé níbi dídà tí wọ́n máa ń lo tẹkinọ́lọ́jì láti jẹ́ wípé tó bá tó àsìkò sọ̀láàtì ẹ̀rọ ẹgbẹ́ ìgbé ìyẹn yóò pín sọ̀láàtì fún rẹ̀ ni kì í ṣe wípé bóyá mọ̀ádúró ni yóò pín sọ̀láàtì. Hmm. wípé pé tí irú ìyẹn náà bá lè pè ní ìpèsè fún sọ̀lá ṣé a máa ṣe aláìmọ̀rọ̀ bá rí dára ti kànú nígbà tí wọ́n bá parí tán. alákọ̀ọ́kọ́ ìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí kóòrò wà ní bíbá yìí ó lé ní oṣù mẹ́wàá tí wọ́n ti ti mọ́ṣáláṣí kó tó dé pé wọ́n padà sí mọ́ṣáláṣí. kókó nǹkan tí wọ́n fẹ́ bí ṣé ti rí rí ni pé nígbà tí wọ́n wá padà sí mọ́sálásí yẹn ààyè tí wọ́n ti sílẹ̀ láti jẹ́ pé káwọn èèyàn ti mú tètè fún ṣọlá tí a bá fẹ́ kí ni ó gba bí èèyàn bíi mẹ́rin ó kéré jù nìyẹn ó gba bí èèyàn bíi mẹ́rin ní abẹ̀gbọ́ tí ṣèkì sọ pé kò gbófin náà mú pé tá a bá fẹ́ tó jọ̀mọ́ pé ká ti àlàfo sílẹ̀ ṣùgbọ́n látàrí wípé tí gbogbo ayé bá lọ sí mọ́jú tẹ́lẹ̀ ní that is the reason why mo wá fẹ́ iṣẹ́ tí ó lè pé kẹ́kẹ́ mọ̀ kí bẹ́ẹ̀ náà ni àbí ká mọ̀ kí nílé. ẹlẹ́kẹta ni pé níbi yúdà àwọn ìmọ̀ọ́mù wa wọ́n mọ̀ ń lo ẹ̀pà àwọn náà mọ̀ mọ̀ pẹ̀dá ni ṣé eléyìí náà tọ́ nínú ètò ìṣẹ̀lẹ̀ nígbà wo ni wọ́n máa mọ̀ pàdá ni nígbà wo ni wọ́n máa mọ̀ pàdá ni o. nígbà tí wọ́n bá tẹ́ nígbà tí wọ́n bá tẹ́ ṣe júmọ́ tí ìmọ̀mù bá fẹ́ ṣe owó tó bá àwọn náà wọ́n mú ọ̀pá dání ó wá yà mí lẹ́nu wípé. alákòókò alhamdulilayi àmọ́ development tuntun tẹ sọ ń yẹn <laughs> so ó dàbí ìgbà tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni wípé kí ẹ̀rọ kan jẹ́ kó ní ọ̀mà dápè sọ́láàtì hmm. kọ́ má jẹ́ pé èèyàn ní pè hmm. àìlẹ́yìn kò sí nínú nǹkan tó lọ́n fi kọ́ wa kò sì sí nínú ìlànà anábà Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tí ẹ̀rọ bá ń pèpè fún sọ̀láàtì ọkọ̀ àwọn kọ́ wa ni hmm. tó ń bá máa pè jù wá lọ ń kọ́ wa báwa náà sì máa sìn jẹ. Hmm. torí ẹ̀ èèyàn ní máa pèpè fún sọ̀láàtì kì í hmm. fẹ̀rọ wọn ni kó pèpè fún sọ̀láàtì tí èèyàn bá sì ń pèpè fún sọláàtì ńlá máa dáhùn kì í ṣe pé tẹ́rọ bá ń pèpè fún sọláàtì torí pé àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ pípèpè fún sọláàtì ó pọ̀ pípọ̀ ẹ̀san ńlá tó sì wà lára rẹ̀ ó bọ àyà. Umar radiyallahu anhu nítorí ọlá ńlá tí ń bẹ fún ìpèpè fún sọlá tó ní lawla al-khilafatu lakuntu mu'adhdhina hmm. tí ìbá ti kí mo bá jẹ́ àròlé fánàfì sallallahu alaihi wasallam tí ń salákòóso tí ń darí ìjọba ni olùpèpè fún sọlá tìlẹ̀ mi gan ọ̀bá jẹ́. sọ anábì sallallahu alaihi wasallam sọ pé al-mu'adhdhinuna atwalu an-nasi a'naqan yawm al-qiyamah. Hmm. àwọn olùpèpè fún sọlá àwọn náà lẹni tọrùn wọn gùn jù ní ti dáadáa tó bá di jọ́gbìn dàlùkìyàmà. Hmm. so ẹ ti mà àdìsí ànábì sallallahu alaihi wasallam tó sọ pé nǹkan kan kò ní gbọ́ ìpèpè ẹni tí ń pèpè fún sọláàtì kọ́ jẹ́ èèyàn àbálẹ̀jànú àbí nǹkan bọ̀rọ̀ gidi hmm. àfi kí gbogbo wọn jẹ́rìí gbèé e tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm. nígbà tá a bá wà láwọ̀ ọ̀fẹ́ gbogbo eléyìí ẹ̀rọ ni kọ́ máa bá wa pè hmm. kálá fẹ́ fọlá ńlá ńlẹ̀ fún. tó ọlájú kọ́ làjú ló fẹ́ bí rọ̀yùn. Hmm so ọ̀làjú kọ́làjú ló fẹ́ dírọ̀ yẹn eléyìí tó ṣe pé kò sáàyè fún nínú òfin ọlọ́run so ó dájú pé àwọn àwọn olùmọ̀ tí ń sọ fún wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀làjú kọ́làjú yẹn onálágbára rẹ̀ ni wọ́n wọ́ wọn lọ so kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run mm. wọ́n ní lẹ́yìn ìgbà tí corona ti kásẹ̀ kó ńlẹ̀ ní United Arab Emirates àwọn mọ́ṣáláṣí tí wọ́n sí àlàfo tí wọ́n ní kí ọmọ bẹ láàrin èèyàn kan sí èèyàn kejì lórí sáfù ọgbà yà mẹ́rin. Mm so irú sọláàtì bẹ́ẹ̀ kó wàá láàmà ti ṣe hmm. àkọ́kọ́ kìí sèmi ni mo sọ pé kí sáfọ́ pàdé ara wọn hmm. káwọn èèyàn ká kẹsì àwọn kóra wọn kéjì ká àwọn kóra wọn anabi muhammad ni hmm. sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ lànàbì sọ pé ká máa ṣe sọláàtì ọlọ́run ọba ń fẹ́ ká tò nínú sọláàtì ọgẹ́ bá màlàíkà ti máa ń tò ẹsẹ máa ń tò níwájú ọlọ́run so bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ ká máa tò ká máa fàlàfo sílẹ̀ fáṣẹ pa tó bẹ́ẹ̀ láti sàn nàbì sallallahu alaihi wasallam àtúnṣe ẹ mọ́ fàlàfo sílẹ̀ fàṣẹ̀tọ̀ hmm. ẹ wá wo ní tẹ̀yìn filẹ̀ ó ti kọjá àlàfo hmm. so ń tẹ́ filẹ̀ nǹkan gbàgede lẹ filẹ̀ láàrin ara yìí hmm. so gbogbo ẹ mọ̀ pàṣẹ ju máa wọnú nǹkan òfin ọlọ́run ọba ó ní bá ti ṣe máa tó nù sọ láti nù àwọn olùmọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ àwọn làwọn ń wò pé láti lè bá dènà àti lùgbàdì àjàkálẹ̀ àrùn kòrónà àfi káwọn èèyàn jìnnà síra wọn ní ìwọ̀nba torí kọ́ mọ́ bàjẹ́ pé àrùn yẹn yọ ràn torí àrùn tí máa ràn ni hmm. so bó tilẹ̀ jẹ́ pé àrùn kan kìí ti ka ara rẹ̀ ràn hmm. ọlọ́run ọba ní máa pé kọ́ ràn. kò àkàràmọ̀kùnmọ̀lá ìmọ̀ràn tí wọ́n táwọn wá mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú níbòmíì àwọn wá fi ń ti òfin ọlọ́run ọba dànù. Hmm. so ẹni kí àlàfo yẹn kọ́ wà láàrin àrùn yẹn bí tí wọ́n bá ti sin lọ́hùn àmọ́ wọ́n lè súnmọ́ra wọn forí fàyà kanra wọn gádígádí lọ́jà. báyìí náà ha ilẹ̀ lọ́jà. sọ̀rọ̀ pé òun ikọ́ àrùn kòrónà lọ́jà. àwọn ìdìbò lọ́jà. sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí náà tún máa kà. láti bí ìrí sáǹpù èèyàn méjì mú wa rí pé nínú mọ́ṣáláṣí wọn ti fara kásá. kòrónà ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Hmm. ẹ rí i pé irú àwọn ọmọ ìyá tó ń lọ sí hajj náà ní ọdún yìí bá kọ́lọ́run dá kókó gbà lẹ́sìn. sọwọ́ dàbí ìgbà tí wọ́n kàn ṣeré màdé ni hmm. níbi àti tò wọ́n nínú mọ́ṣáláṣí irú èwo tún lè léyìí. so ọwọ́ bani lọ́kàn jẹ́ àwọn olùmọ̀ràn náà ni wọ́n sọ wọ́n ní kàkà ká ṣe sọ láti báyìí mm. kó ń kálukú ọmọ dáǹkà rẹ̀ ṣe ń lé. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. so wọ́n ní àwọn tó rí i pé àwọn lè má mú àwọn náà ní àbòbọ́bí wọ́n máa mú pọ̀pá lọ tó máa ń ṣe kútúbà bẹ́ẹ̀ ni kìí ṣe nǹkan tuntun anabi mm. sallallahu alaihi wasallam mm. ó máa mú pọ̀pá lọ tó bá ń ṣe kútúbà ó sì tún máa ń fìgbà kàn míì ó máa ń mú ọrùn lọ́wọ́ so nígbà tí máa ń ṣe kótóbà nítorí kó lè bàa jẹ pé ọ̀rọ̀ gbọkú sára rẹ̀ torí tí máa ń ṣe kótóbà lágbára lágbára ni kótóbà tànàbì kì í sáwọn ọjà so ẹ wọn máa ṣe kótóbà bí ẹni tí ń bá àwọn ọmọ ogun sọ̀rọ̀ so ikú ẹyẹ múra kó lè kankan ìjà dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. so bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ̀ sọ pé ànábì ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ hmm. nígbà ìgbà yẹn padà pátì hmm so tàbá rẹ ni tí ń ṣe bẹ́ẹ̀ náà nìsín àní sọ pé ń ṣàdáadáa hmm. so tó mú pọ̀pá lọ àmọ́rù pọ̀pá o ẹ̀rù pọ̀pá tẹ́rẹ́ tẹ́rẹ́ gidigidi hmm. àwọn ìmáàmù míì náà máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam hmm. pọ̀pá tẹ́rẹ́ ìgbà tí máa ń ṣe kútùbà ní kété kí wọ́n gbé wá láti ilé bá a ṣe máa ṣe bí bàbá ìmáàmù gbé wọ́n gbé pọ̀pá lọ́wájú bàbá ìmáàmù pé kìnnìkan pọ̀pá àṣẹ pọ̀pá àṣẹ báwọn máa dé ṣe pé àwọn olóògùn so ọ̀pá tẹ́rẹ́ bí ọ̀pá fúlàní kan fi ń da màálù àwọn kan ra mú lọ́wọ́ nígbà tí wọ́n ti kó túbà yóò fi rọ̀gbọ̀ kú sára rẹ̀ torí pé ó lè rẹ̀ yàn òyì lè fẹ́ kọ́yàn kéèyàn fẹ́ ṣubú hmm. ìtumọ̀ rẹ̀ nu. Hmm. jazakumullahu khairan ya sheikh ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n kọ́ yín o. ọmọ rẹ láti kìsì. ó kọ yín láti kìsì. rubin ọmọ rẹ láti kìsì. ìbéèrè yín ìbéèrè tí mo ní àwọn fún mi pé bóyá tí ìwà bímọ kó tó di pé ọdún dé tòótọ́jọ́ akẹ́kọ̀ọ́ àbọ̀ ti ju ọdún gbẹgbẹ èyí lè ra ẹran kankan yìí ti kẹta ní méjì pé ẹran ọdún àti ẹran akẹ́kọ̀ọ́. tó ẹ̀kejì ni pé ṣé tí wàá tẹ̀lé ìbámu padà ló wá pé tí a bá bá fẹ́yàwó kápákọ́ lórí àwọn òbí wọn fọ́ọ̀tì àyìn ló wá rí ọmọ kó dúró lórí òbí tó wà lọ́wọ́ ti gbọ́ lọ́wọ́ yé tó wà pà lórí òbí tí nìdájọ́ ìsìlámù wọ́n ní tí àwọn bá bímọ tí àsìkò tó yẹ káwọn pẹran àkíkà tó wá sí dídí ọjọ́ ọdún léyà gangan táwọn lè fi ẹran kan sí méjì kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ hmm. kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ hmm. ọmọ tó bí wàá pẹran rẹ̀ lọ́tọ̀ hmm. léyà tó fẹ́ pẹran fún wàá pa lọ́tọ̀ so ọ̀kan ò lè gbé méjì bẹ́ẹ̀ ni eléyìí ìjẹba ẹni tí àwọn bá fẹ́ fẹ́ yàwó ṣé àbóbí làwọn kọ́kọ́ lọ rí káwọn tó lọ rọ́ọ̀mà gbogbo ìtọ́ bá ṣe kò sí ètò burú mẹ́ hmm. gbogbo ẹ̀ kò sí ìtànà bí ọ̀fẹ́ àwọn gbọ́nà rẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ sèyí àti pọ́ àárọ̀ ọmọ rẹ ti máa jọ gbé yóò ti máa wálé rẹ ní sátidé sọ́ndé <laughs> wọ́n bá wà pọ̀ fẹ́ lọ róbì rẹ̀ ọ̀daràn ni ẹ̀ o <laughs> ṣe lẹ́yìn bó ṣe jẹ́. hello. hello. kókó ni ojú ń pè yìí. àṣà àwọn ẹ̀kọ́ àbá abdullahi ni láti lọ ìbéèrè mi ẹ̀rọ mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ̀tírò wáyé pé ṣé ó dáa kí ẹ máa kírun lẹ́yìn ìmáàmù tí àyè tí ẹ bá ga ju ti màmúùmù lọ aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ṣé kí ẹ bá pa ẹran lọ́jọ́ kejì ọdún àbọ́jọ́ kẹta tí ó ní ṣé kò ládàrú ní tó ti ọjọ́ alákọ̀ọ́kọ́ ni àbí ibò ni ọlọ́run sàn lọ́sàn ẹ̀ ṣẹ̀ǹdẹ̀ lákùnrin alhamdulilayi ayé máàmù ọgbọ́dọ̀ ga ju ti àwọn máàmù lọ nítorí pẹ̀lú pẹ̀lú kíni pẹ̀lú kíni wọn fi fẹ́ tó ga ju tàwọn máa mú lọ ṣégbéraga ni àbí ìjọra ẹni lójú hmm. àbí torí kémi ga ń pò jù yín lọ sẹ́yìn tó bẹ́ẹ̀ hmm. láti wáá dó níbi tẹ́mi dúró yìí hmm. lọ gbogbo ẹ̀ náà ti wọ̀ ẹ̀sìn kọ̀ fún wa ẹ rí i pé nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ Yasir ابن al رضي الله عنهما هو afa Ammar ọ̀fà sílẹ̀ Ammar sì tẹ̀lé jẹ́jẹ́ ọ̀sọ̀kalẹ̀ sílẹ̀ ìgbà wọn parí sọ̀láàtì wọ́n sọ fún Ammar ibn Yasir radiyallahu anhuma ipe ṣé ìwọ ọmọ pófin ti kọ̀ fún wa láti máa dó láyè tó ga ju tàwọn tó bá tó lẹ́yìn wa lọ ni. Ammar ibn Yasir náà wọ́n á dá Hudayfa lóhùn pé ó rí pé mi náà bọ́ jàǹpátá ń gbà tó fà nígbà tó ní bọ́ọ̀lù ni so hmm. eléyìí túmọ̀ sí wípé gbogbo wọn ti mà pé kò tọ́ lábẹ́ òfin ọlọ. ẹ àwọn nǹkan tó sì tún máa wò náà ni pé ẹ máa pé ńgbà mi tí a bá ń sọ̀rọ̀ tó bá ní àtìrà o làwọn ti rí ìwọ́ tó ọmọ tìrà kí ló dé tí wò ó ti darí <laughs> olódò wọ́n máa béèrè béèrè tí túbẹ̀ sí pé wọ́n fẹ́ tẹ̀lé tìrà o lówó ti rí wà lẹ́kí ọ̀dà ó lóun ọ̀fẹ́ wà lẹ́kí kò sí wàhálà ẹni tìrà ìzíyà. المقدمة العزية مقدمة العزية لدى مالكية ترى كيكيري تقول أن كانان نقوى فقه نعم أسيك وباب الإمامة إنه لنا لا تري تبابا ينسال أي هنا أي الإمام يعني كده ما دا قتل ما لك نيري أنت ما قا نيري لا سبحان الله تو إلي تاري هنا إن بلغ الله وتقوى أتنتوكي أتنتوكي نعم so ọmọ yìí kí ó tẹ̀sẹ̀ wọlé kí ó gan ọ̀nì. ó ní kò tó káyè lè má mọ̀ ga ju ti máàmù lọ káyè lè má mú bá ti wá ga ju ti máàmù lọ tí ó bá ti tayọ àtẹ́lẹwọ́ kan hmm. àwọn kórìíra rẹ̀ ní àwọn màlẹ́kìyà tẹ́ máa wá sọ pé wọ́n kórìíra nǹkan tó wá túmọ̀ sí pé kọ́ máa ṣe ni kò túmọ̀ síbẹ̀ ó wá ní tó bá tún ti ga ju kan lọ́ọ́ o. Hmm. sọláàtì ìmáàmù tó bá dúró lórí rẹ̀ bàjẹ́ sọláàtì àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ sọ eléyìí ẹ lọ kà á wò hmm. ọ̀rọ̀ tó sì sọ ṣe déédéé hmm. alihamudulila wọn àgbẹ̀ gbẹ́nu tó ra màlìkí àti nǹkan àti ẹ̀mà náà lọ́wọ́ so kò ní ìdí káwọn tẹ̀sẹ̀ máa mú àwọn kan wá fún yín tẹ́lẹ̀ á sọ pé àti ẹ̀gbó kọ rẹ̀ rí bí láti fẹ́ rí lẹ́yìn jẹ́ kó ti ṣe jẹ́. ẹjọ́ wa ní ìbéèrè ẹlẹ́kejì kí ni ìbéèrè wọn lẹ́kejì. ọ̀rọ̀ ìbéèrè ẹyọ tí a rí dì mú bíbẹ̀ náà nù. Hello. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àwọn rahmatulah ọkọ̀ níbi ẹ̀dín pè. Akọ́lá Jimọ́. Ẹ ṣé o. Náà ó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀. Àmín. Orúkọ de Ṣẹ̀ríkà àti Sàlám látòkè Rédíò Jù náà sọ. Ẹ dákun lórí ìfẹ́ fẹ́ bẹ̀rẹ̀ pé lẹ́yìn ìgbìmọ̀ ọmọ mi mọ́sálásí hmm. tí wọ́n ní ààyè pé àwọn ẹ̀kọ́ kan kan wà pẹ̀lú mi tí wọ́n ti wà. Àwọn ẹ̀yà alátàwákú ni mọ́jọ́kọ̀ ń bẹ́ẹ̀ mọ́jọ́kọ̀ láyè mọ̀mọ́ ṣé ọjà bẹ́ẹ̀ ní òfin ọlọ́run ọba mo fẹ́ béèrè ni. n <laughs> lè jẹ́ pé òfin ọlọ́run lẹ béèrè kò síbẹ̀ ní òfin ọlọ́run ilẹ̀ yorùbá ló wà ilẹ̀ yorùbá náà tó sì wà ìfẹ́ ẹnu ló bì ìfẹ́ ẹnu ló bì gbogbo ní tìfẹ́ ẹnu bá sì bí irọ́ lásán náà ni hmm. gbogbo àwọn tó mọ̀ gbàyè fún tẹ̀ tójú ọjúmọ̀ wọ́n gbàyè fún ẹnìkan gbọ́dọ̀ débẹ̀ ó lè má dé títí tí wọ́n fi ṣe aláwọ̀ àkùbá so ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá bọ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tí ẹnìkan ọba ti dè hmm. tá má lọ fẹ́ nígbà yìí fún hmm. ó jẹ́ àyè gbà ni ẹnikẹ́ni tó bá sì jẹ́ àyè gbà tó bá sì sọ láti ń bẹ̀ wọ́n ní kò ní gbà hmm, ìmáàmù Ahmad ní kò ní gbà àwọn olùmọ̀yókù ní yọ́ gbà àmọ́ sẹ́lọ̀ èwo lọ́wọ́ dánú méjèèjì so nílẹ̀ Yorùbá lọ wà gbogbo irọ́ náà ni gbogbo àwọn kan gbàyè fún wọn ìsìn lọ́n tẹ́lẹ̀ náà ẹjọ́ òdìjọ́ jimá ìjọ náà ni wọ́n á lọ wọ aṣọ funfun wọ́n á di ààrẹ kínní kan bàbá kínní kan bàbá àdínì ìyá àdínì àgíwá àdínì kìnìún àdínì sàmàrí àdínì gbogbo àwọn ọ̀ràn ilẹ̀ yorùbá lọ wà tó dábàá sẹ́sì islam lódodo wọn igbá yìí fẹ́ni kankan nu mọ́ṣáláṣí hmm. ẹni ọba kọ́ dé kò ń lọ lẹ́tọ̀ọ́ sáyé. ẹ ló kọ ní ó kọ ní. bí wọ́n ti lọ́run sọ̀rọ̀ láti mọ̀. kí lẹ́kọ̀ọ́ kó tó béèrè ó máa pè náà láti mọ̀ ẹgbẹ́ gbogbo bí epo iṣẹ́ bí ọba pẹ̀rẹ̀ ní ọjọ́ kejì ọdún àti ọjọ́ kẹta kí yóò ní ládàgé débi ìjọ pa lọ́jọ́ ní ìlú. náà tọ náà ó ti ó ti tì wáyà yìí. ẹni tó pa tó pẹran jọ alákọ̀ọ́kọ́ ládàá rẹ̀ pọ̀ ju ti ọjọ́ kejì lọ ọ̀pọ̀ hmm. ju ti ẹni pa ọjọ́ kẹta lọ hmm. so nílò pin títí tó rùn kó tó di pé òrùn wọ̀ sọkẹ́ pàǹjọ ọdún yẹn ló ti dà jù hmm. àbẹ náà pa atẹ́kùjọ́ kejì ló tó ráǹfààní rẹ̀ jọ kẹta inṣàlá àwọn náà gbà ládàá hmm. ọjọ́ bó ṣe jẹ́. ẹ lọ́wọ́kọ yín o ìyá ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú bó tiẹ̀ jẹ́ pé omi náà tún wà nílẹ̀ tí ó pé a tún lè lò ṣùgbọ́n ẹja máa lo eléyìí náà tí ojú òkú bá ṣe mọ̀nàmọ́ná á parọ̀ rẹ̀ ó kọ́ ibi ẹ ti ń pè yìí. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín. ìbéèrè yín. ìbéèrè mi fáwọn ṣe é kì í pé àwọn ìmọ̀ọ́mù mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọmọ ilé ìgbìmọ̀ ìmọ̀ọ́mù ilé ìtàgbọ́ àníkà àti àmbàjì mo fẹ́ bèrè pé ṣé àwọn tàbí ni wọ́n ní tí wọ́n bá àwọn sàábà láyé àbí báwo ni tí wọ́n ti ga sí lẹ́yìn àwọn sàábà. ọ̀dà. alhamdulilayi eh, abu hanifa nìkan ó ní wọ́n ń pè ní ẹni tó bá àwọn ẹni tó bá àwọn sàábà hmm. ó bá àwọn ẹni tó bá àwọn sàábà tó hmm. yẹn ni pé tábìlì tábìlì bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn apá kan náà àwọn hanafiya wọ́n ní ó tún bá ẹnìkan àbẹ́yẹ̀ àbẹ́yẹ̀ méjì náà àwọn sàábà láyé. Hmm. ṣùgbọ́n gbogbo wọn àwọn èèyàn tó jẹ́ tábì'ù tábì'ìn ní lọ́pọ̀lọpọ̀ wọn àbí tábì'ù tábì'ù tábì'ìn ni wọn. àwọn olùmọ̀ ni wọ́n ń kọ́ àyàn lẹ́sìn àwọn ò sì dá mọ́sáàbù kankan hmm. rárá àwọn ọmọ wọn ni wọn hmm. ẹ̀kọ́ táwọn wa àwọn náà fi ń mọ àwọn míì hmm. tábà bí pé bolo ni ànífà wa ni tó fi wá di pé wọ́n ń kọ àkọọ́lẹ̀ gbogbo níta aláàgbọ́ lọ́dọ̀ ìmáàmù wọn yìí kálukú ń kọ tiẹ̀ lẹ̀ so àwọn tá a kọ ọ́ lẹ̀ lọ́wọ́ adi níta wà ń kọ́ lẹ́kọ̀ọ́ lónìí. ẹlẹ́wọ̀n ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ ló kọ́ yín o. wàhálà ikú ọ̀hún ti lọ. wàhálà ikú ọ̀hún ti lọ. wàhálà ikú ọ̀hún ti lọ. wàhálà ikú ọ̀hún ti abdulrahman láti ìgbó àdán. láti. ìgbó àdán ògbómọ̀ṣọ́. ìbéèrè mi. ìbéèrè mi fún eh, dókítà wa ni pé ẹni tí ọdọ́ tó ń lọ sí àjì hmm. tó jẹ́ ẹ̀dùn èyí lọ́kà tó bá ti gbà fún obìnrin tó tẹ́ni ẹ bá kú ṣé ó lẹ́tọ̀ọ́ láti yẹ yín ẹ̀dà bí wọ́n ti ná bẹ́ẹ̀. alhamdulilayi obìnrin tó kú tó lọ sí mọ́kà tó sì fi ẹyin sí ẹnu tó jẹ́ ẹyin gold àbí ẹyin silver tí ọba rọrùn láti yọ ní rọrùn nígbà tó bá kú ayọ̀ tó rówó ni hmm. tí ọba rọrùn láti yọ ní rọrùn tí ìfinisẹ̀sìn ọba wọ̀bẹ̀ ẹ lọ sí pẹ̀lú rẹ̀ ni. Hmm. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ìyá ọdún pé o. abẹ́ ló sọ̀rọ̀ láti ọ̀rìn. ìbéèrè mi. alágbádé ìlú ẹ̀ka kò ṣe alùsọ̀bọ lórúkọ ahmed. wọ́n hmm, ní sọ àwọn olè sọ̀rọ̀ ọmọ ní ahmed. Anas Anas. Anas. Anas àbí Ahmad. Anas. Anas a lè sọmọ ní Anas àmọ́ ẹ̀yin ẹ má ti sọ tó lẹ́yìn gan ọmọ pè ẹ̀yin gan sọ pé Anas. Anas Anas Anas hmm. Hmm. Ah. Hmm. lẹ́yìn náà bá ti máa pè kẹsọ ọmọ tó lẹ́yìn ó lè máa tún àwọn èèyàn tètè bá ń bá yín pè ń pè pè. ẹ lórúkọ mi o. Àlẹ́mì sọ́rọ̀ wọ́n tó ti lọ ìbọ̀rọ̀gá tó bá ń yẹ sí pé. Láti ilẹ̀ àti ìmúkẹ́tàdọ́ abẹ́tàdọ́ tọ̀sẹ̀ rẹ̀ láti ìrẹ̀lẹ̀ sí ń pè mú. Láti ìrẹ̀lẹ̀ sí ń pè. Láti èkó alápẹ̀ láti alápẹ̀ lóko. Ìbéèrè yín pápá. Ìbéèrè yín pápá. Ẹ jọ ṣé èyí lè tẹ̀lé èèyàn tí ó bá ń ṣe jàjàgbara fún. gbogbo eléyìí ọ̀kan islam gbogbo eléyìí ọ̀kan islam yín láti máa ṣẹnu rólò ní insha allah kí ó ti lá. ní islam tẹ faramọ́ jàgídíjàgan kí ẹ tún wá máa tẹ̀lé nìkan pé kórílẹ̀-èdè ò pín hmm. kó ṣe pín èèyàn hmm. máa fẹ́ kọ́ da ni náà hmm. bá a ṣe wà yìí ti da púpọ̀ jù hmm. ọjọ́ ìbò ṣe jẹ. naam ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe ẹgbẹ́ àtẹ̀rẹ̀ tí kọ́lọ́n kó bá fi san lẹ́sùn lórí ayélujára àti lórí àgbẹ̀gbẹ̀lẹ̀ kìlíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr osofdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínlẹ̀ fúnga ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà wíwá jazakumullahu khairan pẹ̀lú àbú àmìnà tó ń ti àfáà ismail tí wọ́n níjọ kó ọrin wá ọ̀làdàmí gbẹlẹ́lọ́kọ̀ ní ọjọ́ mẹ́jọ ìlú lápàdé títí ìgbà mímú kí wáyé salamu alaykum wa wa barakatuhu. ẹgbọ́ bí ó ṣe sí wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ ọ̀rọ̀ ẹsẹ̀ náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn dùn dùn dùn dùn.